وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أقل فول وضا تبارك وتعالى أطريكاتي جيفوج شلون النبي ومحمد sallallahu alayhi wa alihi wa sallam ẹba ti mọ̀ wípé tíra tí a máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa lówùrọ̀ tún ni òun náà ni tíra alwajizu fi fiqhi sunna wal kitabil aziz ti àfáàgbani Abdul Azim Badawi ṣùgbọ́n a ó rí i pé a tíra àfáàgbà bákan náà muhammadu sọ́ọ́lì almunajid tí wọ́n ń sàlàyé fún wa nípa àwọn àǹfààní tí ń bẹ ní mẹ́wàá ìbẹ̀rẹ̀ zilhijja wọ́n mú àwọn àǹfààní mẹ́rinlélógójì wá forty four benefits tó wà fún four ten days of uh, zilhijja àti ka twenty seven nínú ẹ̀ so nígbà tó já sí pé tíra yóò wà fún mẹ́wàá bẹ̀rẹ̀ yìí nìkan náà ni the first ten days so láti máa àwọn àǹfààní tó wà ń bẹ àtúnjúṣe wa níbẹ̀ ṣèmọ̀ràn wáyé pé ó bẹ́tà kakú kà wọ́n so that a fi máa àwọn àǹfààní wọ̀nyí tí mẹ́wàá yìí bá ti lọ èyí ó máa àmọ́ tó di tọ́lọ́mbà sọ̀yàn di next year kí o tó lè lò so tàbá lè kà tán so àwọn èyí tàbá tì lè ṣe níbẹ̀ a lè múra sí kó tó di pé mẹ́wàá ta wà nínú ẹ̀ náà yóò parí ẹgẹ́ bá sì mẹ́rin pé náà ní six ọjọ́ kẹfà àwọn mẹ́wàá náà so a jẹra láti twenty eight la kà lánàá níbi tó ti sọ̀rọ̀ nípa àwẹ̀ ọjọ́ àràfà sọ́wọ́mọ̀ àràfà lè gẹ́rì làhájì sunna tó nàbàwíyà láti ibi tá a ti dó lánàá nìyẹn akàbẹ̀yẹ lánàá kú ok so a bẹ̀rẹ̀ láti nọmba twenty nine lánàá afá sọ̀rọ̀ nípa ah, ipe iṣẹ́ tó lóore jù láàrin ijọ́ mẹ́wàá yìí òun náà ni hajj mabrur wọ́n wá fi tẹ̀kìlì kan sí àbí wọ́n fi ah, ọ̀rọ̀ kan kún wípé wàhá sàtọ́ pé pàápàá jùlọ tó bá fẹ́ wípé hajj tó jẹ́ ọ̀ranyàn ni. So, gbogbo hajj téèyàn bá ṣe àti hajj náfìlà àti tó jẹ́ títọ̀rọ̀ àyàn náà ni gbogbo ẹ̀ náà ni yóò máa jẹ́ ìhàkúrò ẹ̀ṣẹ̀ fẹ́ni tó bá ṣe bákan náà téèyàn bá dẹ̀ ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ kò sẹ́sàn tó fi san onítọ̀ náà àyàfi àlìjánà wallahu alam nọmba twenty nine àfáàní al-awla wal-akmal. في صيام النفل المعين ومنه صوم عرفة أن تكون نية الصيام من الليل ليكون الأجر كاملا غير منقوص àfáàní èyí tó dáa jù tó lọ́lá jùlọ tó sì pé jùlọ tàbá fẹ́ gba ààwẹ̀ náfìlà pàtó àwọn ààwẹ̀ náfìlà wà lóríṣiríṣi gbogbo ẹ̀ náà ló sì ní àwọn àsìkò kan àbí pàtó nǹkan tí ànábì fìtì sí ara àwẹ̀ yẹn bó jẹ́ pé èèyàn lè gba àwẹ̀ náà tí ẹ tó lè má ní pàtó pé à ń gbà fún nǹkan bá àbá ń gbà fún ìjọba bá ànábì sí àlàyé ẹ̀ èèyàn lè gbàwé gbàwẹ̀ yàní ṣìyàmù mọ́tòlá kó ó gbàwẹ̀ láti fi ṣèjọ́sìn láti fi tàwásù láti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àwẹ̀ nátìlá pàtó yìí inú ẹ̀ náà ni àwẹ̀ ọjọ́ àràfá sọ àfa wọn lẹ́yìn tó dáa jù tó sì jẹ́ tí ó jẹ́ káwọ̀ yóò péye jùlọ òun náà ní kó já sí pé àníyàn àwẹ̀ yẹn á ń tẹ̀kùn náà lẹ́yìn yàtọ̀ sí àmìnà lẹ́ látòru láti gbé àníyàn àwẹ̀ yẹn yẹn ni pé ilẹ̀ ò tí ì mọ alfajiro tí ì jáde tí ẹ̀ ti dàníyàn fún un fẹ́ gbáwẹ̀ nínú ṣẹ̀ríà Islam àwẹ̀ náà sílà téèyàn bá mọ̀ wípé látọ̀jú irú àwẹ̀ jẹ́ àràfà nísìn bóyá èèyàn ò mọ̀ kò mọ̀ péjú ẹ̀ ẹ̀ ilẹ̀ wa mọ́ ìjọ lẹ́tìrìbílẹ̀ sí mẹ́rin náà yóò gbé àníyàn ààwẹ̀ náà níwọ̀n wà kí o bá ti jẹ́ yóò sì mọ bá ààwẹ̀ lọ ṣùgbọ́n afálẹ́ yìí tó dáa jù oní pé gbogbo àwọ̀ tá a bá fẹ́ gbà tàwọn náfìlà ni kó jẹ́ pé àníyàn yẹn láti òru láti gbé àníyàn yẹn ìyẹn pé kálùfájúrò tó jáde lè yàkúnà àjẹrò káàmìlà ń gẹrù mancos sí àdínkù bẹ̀. Number 30, ينبغي تعاهد الأهل والأولاد وما للإنسان عليه ولاية بصيام يوم عرفة. Àfáàní ó lẹ́tọ̀ọ́ ká gbìyànjú láti jẹ́ pé à ń train àwọn ọmọ wa àbí ká sọ pé à ń gbẹ wọ́n lóǹgbẹ à ń gbà wọ́n níyànjú àwọn ará alé wa bákan náà àwọn wa àti gbogbo ẹni tó yí pé ìtọ́jú ẹ̀ ń bẹ ní abẹ́ wa yẹn pé à prepare wọn láti gbà àràfà kó pàwọ́ ni kódà àwọn ọmọ kéékèèké tó yẹ pé ètò wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dìde tẹ́ fọ́n ti ń dépò tẹ̀m yìí à ń encourage wọn gba yẹn gbogbo ọmọ tó bá lè gbà àwẹ̀ bẹ́ẹ̀ gbogbo ọmọ tí máa ń bẹ ní abẹ́ wa àtàwọn ará ilé wa náà à ń encourage wọn láti gbà àràfà كان سعيد بن جبير يقول أيكزوا خدمكم يتسحرون لصوم يوم عرفة ìkan nínú àwọn sáábì afáta ń pè ní Sa'id ibn Jubair náà afá dáadáa ìyí máa sọ nínú ọ̀rọ̀ rẹ̀ báyìí pé ẹ jí àwọn ọmọ ọ̀dọ́ yín àìkízu khadamakum àwọn tí máa ṣe sáfíìsì àtúnjọ́ ọmọ ọ̀dọ́ yín ẹ jí wọn yatasahharuna li sawmi yawmi Arafah wọ́n lè jẹ sáàrì fún àwẹ̀ ọjọ́ àràfà so gbogbo àwọn àwẹ̀ tó bá jẹ́ àwẹ̀ súnà àtàwọn ìjọsìn yókù náà àwọn tó wa ọmọ wa ọmọ ọ̀dọ́ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti gbogbo wa gbogbo àlájọ máa ṣe àwọn ojúṣe so ẹlẹ́ nọmba tẹ́sì ni pé kó má jáwà nìkan à àwọn ọmọ wa àwọn wa àtàwọn afani aharis ala an, an tagruba sayi atika yawma arafa ma'a gurubi shams aharis ala an tagruba sayi atuka yawma arafa ma'a gurubi shams afani ka sojú kòkòrò ẹnìkọ̀ ọ̀kan wa ó ní sojú kòkòrò kí àwọn àṣìṣe rẹ kó bá òòrùn wọ̀ níjọ́ àràfà ó ní sojú kòkòrò ẹ pé àwọn àṣìṣe yẹn kó pẹ̀lú oòrùn níjọ́ àràfá yẹn ló fàtà àfà àti sọ̀rọ̀ yìí ni pé anabi sallallahu alayhi wa wa ó ṣàlàyé fún wa nípa ààwẹ̀ àràfà bí máa ha ẹ̀sìn ọdún méjì àṣìṣe ọdún ha kúrò so téèyàn bá gba àwẹ̀ ọjọ́ àràfà yẹn ìgbà tá a sì lò náà ni pé gba àwẹ̀ tóòrùn bá tún wọ̀ báyìí pẹ̀lú ògo àwẹ̀ yẹn ti há kúrò níta àfa ń ṣe wá lójú kòkòrò ni ẹ̀ sòkẹ́ni kó má ṣe aláìgbàwẹ̀ níjọ́ àràfà yẹn ẹ wá wo kọ́lọ̀n kó sàánú wa wọ́n ń sẹ́ndì àwọn kíni àwọn messages káàkiri ká béèrè lánàá pé wọ́n ń sẹ́ndì àwọn message kan pé ànábì ní kéèyàn má gbàwẹ̀ níjọ́ àrọ́fà ẹnìkan ló béèrè béèrè yẹn lánàá pé araf àti sọ́rì afuwan anábì ní kéyìn mọ́gbà àwẹ̀ níjọ́ jùmọ́à àmì tí ò bá mú táàdì ti ẹ̀ sọ náà ni pé kéyìn ó mú ọjọ́ jùmọ́à nìkan kó máa fi gbà àwẹ̀ ẹlòmí ń bẹ ìmọ̀ àwò pé ọjọ́ jùmọ́à ọjọ́ ńlá ni ọjọ́ pé pé ìsìláàmù kàkún ni kó wá mú láti máa fi gbà àwẹ̀ gẹ́gẹ́ bí ẹnìkan tí àjọ ṣiṣẹ́ rí Ghana ni ọmọ Ghana ni ẹni ọlọ́run wá ní kó gba ìsìláàmù ó wá nífẹ̀ẹ́ sùn in fact ìtí máa ṣe ni pé every friday ni màá fi gbààwẹ̀ àjọṣiṣẹ́ nígbà tí mo ń ṣiṣẹ́ ní company kan every friday ni màá fi gbààwẹ̀ in fact amir ní opportunity àti bá ẹni yẹn sọ̀rọ̀ torí ó wá bá wa ṣiṣẹ́ kan bíbá ẹ̀ ń gbà kan kò sí bí wọ́n ṣe bá sọ nípa pé ó sáré nítorí dé friday yẹn ló mọ̀ fún gbà eléyìí kò bá ṣẹ̀dá islam kò bá islam kéèyàn mú yàn àmẹ́lẹ́yìí àwẹ̀jọ́ àràfà ni kìí pé àwẹ̀jọ́ jùmọ̀ lè yẹn gbà sọ̀tàdìsì yẹn sọ náà ni pé kéèyàn má da jùmọ̀ àmú láti máa fi gba ààwẹ̀ wallahu alam àmọ́rú àwẹ̀ báyìí àwọn afá sàlàyé pé èèyàn lè gbà so nọ́mbà thirty thirty two àfáàní mílẹ̀ tìjára ti rọ́hàdíà fi hádì ra'ash khasmatu kamila ti lil qur'an ma'a tadabbur wa tafahum fa inna allaha yu'ti bi kulli harfin hasana ila ashri amsalha wal mudha'afati fi hádì ra'ash akid min gairiha nínú àwọn òwò kéèyàn máa ṣe tó sì lérè nú jẹ́ pé èrè pọ̀ nínú ẹ̀ nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí òun náà ni kéèyàn parí Qur'an kéèyàn ké Qur'an láti bẹ̀rẹ̀ dópin láti sóràtò fàájá kásìkàdé sóràtò náà tọ́lọ̀ bá ṣe nírọ̀rùn fún yàn àmọ́ o má àtàdá bòrò wàtàfà hùm pẹ̀lú ìmáa ronú sí àtìgbàgbọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ máa ń ka kọ̀ránì lóòótọ́ but kò sí tafahum àmì kò sí tàdábùrù mbẹ kò dẹ̀ sí tafahum mbẹ ẹlòmíì kan ń ka ni wọ́rọ́rọ́ pé ó parí kọ̀ránì ó parí kọ̀ránì láì jẹ́ pé ìmọ̀ ronú sí ti ń kà yẹn wà mbẹ àgbọ́yé ti ń kà yẹn ò sí sókè yóò tẹ́lẹ̀ ní ládá àǹfààní ti ń bẹ fún kọ̀ránì a máa ronú sí lẹ́yìn náà gbàgbọ́ yìí tí kọ̀ránì ń ọlọ́run subhanahu wa ta'ala gbogbo àràfí kọ̀ọ̀kan ọlọ́run máa fún ní dáadáa sí débi dáadáa ìlọ́po mẹ́wàá dáadáa lọ́lọ́run máa fún àràfí kọ̀ọ̀kan tí yẹn bá kà nínú Qur'an al-Karim wàlùmọ̀dọ̀ afásù fi hazil ákìdì min gairiha ẹ̀wà rí ìlọ́po tí yóò máa rí nípa tí yẹn bá ka Qur'an àti gbogbo iṣẹ́ rẹ̀ yókù ó kapa ó lágbára ní àsìkò tá a wà ń bẹ̀ yìí ju àwọn àsìkò míì lọ so ká gbìyànjú láti jẹ́ pé ẹni tọ́lọ̀ àwọn tọ́lọ̀ bá ṣe ní rọrùn fún láti ké kùránì tán láàrin ijọ́ mẹ́wàá yìí àárò orin tó pọ̀ ńbẹ̀ wẹ́wẹ́ àti sàlàyé sẹ́yìn ẹlòmíì lè parí kùránì lẹ́ẹ̀mẹ́ta ijọ́ mẹ́ta mẹ́ta kó máa sọ kùránì kalẹ̀ tí yóò bá tiẹ̀ lè ṣe láàrin ijọ́ mẹ́wàá yìí kó sọ kùránì kalẹ̀ tí yóò bá wá tiẹ̀ ṣe é ṣe ká ka kùránì lọ́pọ̀lọpọ̀. nọ́mbà thirty لا يقتصر اجتهاده في والمسلم لا يقتصر اجتهاده في القيام على الليالي رمضان بل يجتهد أيضا في قيام هذه العشر afáàní ìrun tó lọ́lá jù lẹ́yìn àwọn ìrun ọ̀ranyàn òun náà ní ìrun òru ìrun tàbá kí lóru ló lọ́lá jù lẹ́yìn ìrun àwọn ọ̀ranyàn tá a máa kí ó wá ní sẹwárí mùsùlùmí la yaktasir ijtihadahu fil qiyami fi layali ramadan kò ní dá ìgbìyànjú rẹ̀ mọ́ kò ní kékúrú lórí àwọn ìmá ṣe ìgbìyànjú lórí ramadan nìkan ẹ̀ríkẹ́ ní ramadan ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe ìgbìyànjú kódà ọ̀pọ̀lọpọ̀ tí ramadan ó fi parí tó bá kí tàràwíhì lálẹ́ yóò tó wá kí tàájúd ní òru gẹ́gẹ́ bí ìgbìyànjú tó ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe ẹlòmí òru nìkan ni kò mí so àfáà ní ká máa wá mú ìgbìyànjú wa ma nínú Ramadan nìkan bali yajtahidu aidan fi qiyami hadhihi al-asr a máa gbìyànjú àbí mùsùlùmí ó gbìyànjú bákan náà láti dìde kírun láwọn ọjọ́ mẹ́wàá tá a wà nínú rẹ̀ yìí number forty i mean thirty liyakun laka nasibu fi hadhihi al-ayyami min qawlihi ta'ala wal mustak wal mustakthirina bil ashar àfà ní ìwọ náà gbìyànjú láti ní ìpín nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí nínú gbólóhùn Ọlọ́run Ta'ala tó sọ báyìí pé àti pé àwọn tí máa tọrọ àforíjì tán máa ṣe istikfar lásìkò sàárì so ìtumọ̀ rẹ̀ ni pé nígbà tílẹ̀ bá máa lọ láti bí aago méjì àbọ̀ aago méjì aago méjì àbọ̀ mẹ́ta mẹ́rin kálùfájìrò tó jáde fi àsìkò kan sílẹ̀ kọ́ sí istikfar tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run sọ́ra tí wọ́n lòfin máa bẹ lábẹ́ àwọn tọ́lọ́run ròyìn wípé àwọn tán máa tọrọ àforíjì lásìkò sàárì wọn nínú gbólóhùn míì tọ́lọ́run sọ ní káànù qalilan minal layli máa yahja'un ọlọ́run ní àsìkò díẹ̀ làwọn máa fi sùn lóru wọ́n náà má gbogbo rẹ sùn nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí gbìyànjú láti ọ̀sà lóru láti wá orí lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala nínú ọlọ́run tó ní wábìlì ashar hum àti pé lásìkò sáàrì wọ́n jẹ́ tí ma tọrọ àforíjì àsìkò yìí àsìkò máa àsìkò bá máa lọ yìí tó jáde àsìkò sísọ̀kalẹ̀ ni a máa sọ̀kalẹ̀ nígbà bá máa lọ ní sísọ̀kalẹ̀ tó tọ́ ọlọ́run kìí ṣẹ̀dá àmọ́ ní àwọn sífà kan ó sì láwọn iṣẹ́ tí máa ṣe bí ṣe máa ṣe òun náà ló mọ̀ bó ṣe máa ṣe so ìmá nínú àwọn iṣẹ́ tọ́lọ́ máa ṣe náà ni pé ìmá sọ̀kalẹ̀ bí sí sọ̀kalẹ̀ tó tọ́ sí i àsìkò ìbákan náà àsìkò wakọ̀bóòlù listic file àsìkò gbígba àforíjì ni àsìkò tọ́lọ́ máa foríjì ẹni tó bá tọrọ àforíjì ni wà ìjà bá ti dùn à àsìkò tọ́lọ́ máa ń gbàdúrà ẹni tó bá tọrọ àdúrà ni wà àyè àsìkò tí ọlọ́run subhanahu wa ta'ala ìyí máa fún ẹni tó bá tọrọ nǹkan ní nǹkan tó bá tọrọ ni anábì sàlàyé bẹ́ẹ̀ fún wa pé nígbẹ̀yìn ìdá kan ìdá mẹ́ta òru ti gbẹ̀yìn ìyẹn bí aago méjì méjì àbọ̀ sí ni pé ọlọ́run máa yóò wá máa béèrè pé mi tó fẹ́ tọrọ àforíjì foríjì ta ló fẹ́ béèrè nǹkan tó fẹ́ tọrọ àdúrà kí n gbàdúrà rẹ̀ sọ̀fà ń gbà wá káwa náà gbìyànjú láti lo àsìkò yìí fáwọn nǹkan wọ̀nyí àfáwà pé sọ́dáka méjì ló wà a ní sọ́dáka tó wàjíbà a sì ní sọ́dáka tó mustahabba sọ́dáka tàdúrà báyìí pé the only thing àwọn aṣẹ́ ẹ̀rí tá a bá ṣe ní òru mẹ́wàá gbẹ̀yìn Ramadan ó lóore ju gbogbo iṣẹ́ tá a bá ṣe ní òru ìgbà míì lọ sí ìṣòro mọ́nà tẹ́ bá dẹ̀ wò nínú àyíyọ zaka táà ń fi ọ̀sán sáàkù rẹ̀ ti tó tí yẹn bá yọ ní mẹ́wàá ìbẹ̀rẹ̀ zolahijja yìí ó lọ́lá ju kéyìn ó yọ ní inú rọmọdán lọ tí bá pé ọjọ́ ni àmọ́ kéyìn bá yọ lóru mẹ́wàá gbẹ̀yìn rọmọdán yóò lọ́lá ju pé kéyìn ó yọ ní ọjọ́ gbogbo ọjọ́ kódà kó ti pé àmì gbogbo òru afọwán kódà kó ti pé òru mẹ́wàá yìí ni so ká gbìyànjú sọ́rákàtún mustahaba ká gbìyànjú láti ẹni ní tọ́lọ́mbá fún ní àrízìkí yẹn lẹ́yìn náà àsọ́ra kátólì yẹ àlùwájìbà èyí tó jẹ́ zaka ni àbí tó jẹ́ títí súnà wàhíyà burhanu lè sọ híbìhà ẹ̀rí sọ́ra kàtẹ́yìn wọn tó tààrà yóò máa jẹ́ burhanu àròjàre ni fún gbogbo ẹni tí máa ń yọ wàhújàtún aláṣẹ́dẹ́kẹ̀ ìmáàlì ìsìn jẹ́ hújà ẹ̀rí lórí ìjẹ́ òdodo ìmáàlì onítọ̀hún wàyàkúnù sọ́híbù ha fi zìlì ha yawm al-qiyamah ẹni tí máa ń yọ sọ́dọ́ máa ń ṣe sàráà yóò máa bẹ ní abẹ́ bòójì sàráà yìí níjọ́ gbèǹde àlùkìyàmà kí ni o máa ṣe sàráà a àǹfààní orí wà ń bẹ púpọ̀ fẹ́ni tí máa ń ṣe láyé ńlí àti níjọ́ gbèǹde àlùkìyàmà oríṣiríṣi sàráà lèèyàn máa ṣe èèyàn máa ń ṣe sàráà irú jẹnẹrétọ̀ tí wọ́n ń sàlàyé fún àìsàbẹ̀ṣe ó ṣe sàráà yóò pẹ̀lú àníyàn pé à àti tèmi náà kó máa dúró dèmí jọ gbé ní alìkíyàmà ààrẹ ni tí ò ní ti ń tọrọ àáfún ẹni tó alábàágbé wa tí ò rí jẹ tí ò rí mu àbí àwọn arínámà tí ò tó fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a ṣe fún wọn pẹ̀lú àníyàn nípa kékeré ni àfin tẹ̀lé àṣẹ tọ́lọ́ subhanahu wa ta'ala ìṣe báyìí yóò máa jẹ́ bòjì fẹ́ni tó bá ti ń jọ gbé ní alìkíyàmà tákì máa sáré àṣò sáràkà yìí ní tí wọ́n máa tọ́ni kúrò níbi kalamity aburú kí aburú aburu ṣẹlẹ̀ sí ìgbà ìbánijà aburú ìbájà aburú tí ẹ̀ bá ń se sàdákà sàdákà tó máa sọ ní kò ń bẹ̀ wàtò ká zùnú bákan náà tó máa hà ẹ̀sẹ̀ kúrò wàtò tó fẹ́ wò gádàbà rọ́bì bákan náà yìí pa ìbínú ọba rẹ ọlọ́mọ bínú wa wà sábàbù tó tìlì máa sábàbí tí ẹ bá máa ṣe sàráà púpọ̀ ìyẹn máa mú àlùbáríkà sọ̀kalẹ̀ sínú dúkìá yẹn wa ziyadatu rizq bákan náà ìyẹn máa ṣe àlékún àrísìkì wa yukhlifu Allahu ala sahibiha bákan náà ìyẹn máa jẹ́ kọ́lọ́hún ṣe àdìpèlé àrọ́pò ẹ̀mí ìlọ́po ìlọ́po ọlọ́mọ fi ń ṣe fún ẹni tí máa yọ sàráà yìí bẹ́ẹ̀ ni wa fi hadhihi afdal min ghayriha gbogbo ń tà fún àṣàlàyé yìí ayọ́ àṣẹ lásìkò yìí àṣẹ lásìkò gbogbo ẹ̀ ní òmọ̀ bẹ́ẹ̀ fún àmọ́ ká wá ń ṣe lásìkò yìí ó wá lọ́lá jà lò àsìkò míì lọ kéèyàn ó ṣe sọ́dáàkà lásìkò yìí àbí gbogbo iṣẹ́ yókù náà ó lọ́lá lásìkò ju kéèyàn ó ṣe ní àsìkò míì lọ àyàfi ní òru mẹ́wàá gbẹ̀yìn Ramadan. nọmba thirty six min ahabil amali ilallahi sururun tudkhiluhu ala muslim nínú nǹkan tọ́lọ́ bá nífẹ̀ẹ́ sí òun náà ni ìdùnnú látọ̀dọ̀ rẹ̀ sọ́dọ̀ mùsùlùmí mìíràn kọ́ dùn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí nú pẹ̀lú gbogbo tí a máa fi dùn yẹn nú a máa dùn nínú pẹ̀lú dúkìá a máa dùn nínú pẹ̀lú ọ̀rọ̀ a máa dùn nínú pẹ̀lú ìṣesí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kọ́ wá ọmọ rẹ̀ nú ní àárín ijọ́ mẹ́wàá yìí ni kódà bí o ṣe pé nínú àárín ijọ́ mẹ́wàá yìí ṣe láàárín ijọ́ mẹ́wàá yìí yóò fi fún ẹ ní oore tó pọ̀ ìdùnnú tó fún mùsùlùmí látìmù nípa pé ọsùn papọ̀ bóyá bí rẹ ni ọsùn ẹbí nípa àṣẹ dáadáa sí aládùúgbò rẹ ni ọṣẹ dáadáa sí ẹni tí ẹjọ́ ń kírun ni nídìí ọjà rẹ ẹni tí ẹjọ́ ń ṣiṣẹ́ aládùúgbò rẹ ìṣe dáadáa tó bá ṣe sí àwòsọ́dà kẹsìn àbí sábàkà tó fún àwòkọ̀dá ìhà àjà àbọ̀ ọba gbé bùkátà rẹ̀ kan ó ní bùkátà kan tó fẹ́ bíá ọba bíá fàkẹ́fà lẹ́wọ̀kánà fi hajj aṣọ lásìkò mí inú ọlọ́run nífẹ̀ẹ́ sí bó wà ní tọba ṣe láàrin ọjọ́ mẹ́wàá tí àwọn àmì ẹ̀ so ká gbìyànjú láti yẹ pé gbogbo àwọn tó bá ní bùkátà tọ́lọ̀ ń fún wa lágbára láti gbé bùkátà yẹn kúrò fún wọn ká gbìyànjú láti gbé kúrò ìgbé bùkátà kúrò pọ̀ tí yẹn lè ṣe oníkálukú sì ní agbára rẹ̀ based on bọ́lọ̀ ti fún ní agbára tá a bá wá rí gbogbo ẹ̀ ṣe àkámọ́jẹ́ kí mùsùlùmí ọmọ àyà wa kó rí bànújẹ́ látara wa kádùn wọn nú pẹ̀lú ìṣesí pẹ̀lú ọ̀rọ̀ àti gbogbo tá a máa fi dùnnú dùnnú ọlọ́mọ́sà ṣe rọrùn fẹ́ nìkọ̀ọ̀kan wa pàápàá jùlọ ní mẹ́wàá tá a wà nínú èyí àti gbogbo ìgbésí ayé wa. nọ́mbà eh, thirty seven mina libiri tafakudu ahalila lahaj wàlẹ̀ ìyísánu eléyìí nínú sẹ́ẹ̀rì òun náà ni pé kéèyàn máa bẹ àwọn ará ilé ẹni tó bá lọ ṣiṣẹ́ hajj tafakudu máa ní pé ziyara káàmọ́ bẹ̀ wọ́n wò yẹni pé ẹnìkan lọ sí hajj ó wá fa àwọn ọmọ ilé àwọn ẹbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káàmọ́ lọ bẹ àwọn ẹbí yẹn wò wàlẹ̀ ìsán ilẹ̀ máa ṣe dáadáa sí wọn ẹnìkan lọ sí hajj kódà bí hajj gan ó kàn rìnrìn àjò àbí kò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kéèyàn gbìyànjú láti máa yọjú sí àwọn ẹbí yẹn máa ṣe dáadáa sí wọn wàrí lẹ́yìn náà ká máa mójútó àwọn ọmọ tó fi kalẹ̀ faman jahaza hajjan afá ni ẹni tó bá equip yẹni pé ẹni tó bá assist ẹni tó lọ sí hajj bóyá olóòrán lọ sí hajj ni àbó ṣe ó ń bẹ nínú àwọn tó yẹ pé ó ṣe sábàbí àti lọ sí hajj yẹn yẹni pé ó pìtẹ́ ẹni tó lọ sí hajj àwọn kàláfàáwò fi ahàlì yìí àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ó tiẹ̀ wá jẹ́ àrólé fóńtọ̀hún nínú àwọn aráalé rẹ̀ yẹni pé ńgbà tó lọ tán ó mójútó lẹ̀ lámójútó dáadáa ana ní kíánà láhùn mítù ájìrìhì òun náà ní irú ládàtẹ́ nìyẹn òní ní gẹ́rì àyànkúsàmì òjúrihìm ṣẹ́yẹ láì jẹ́ kí wọ́n dín kankan nínú wọn hadisi wa tánàbí ní ẹni tó bá pìtẹ́ ẹni tó lọ jagun tó ìkú ẹni tó lọ jagun òun náà ní ládàá bí ìgbà kó lọ jagun yẹn ni àmọ́ hadisi àwọ̀rọ̀ tá a fà sọ yìí náà làá fà sí torí pé ó ní ibnu Khuzaimah nínú sọ̀híhù alama albani rahmatullah wọ́n dẹ̀ sọ pé hadith fi ẹsẹ̀ rìn lẹ́nu so tí yẹn bá lọ ṣiṣẹ́ hajj tọ́lọ̀ ń bá ní èèyàn lè yára lọ àbẹ̀yàn èèyàn lè yára ṣe ètò bó ṣe lọ yẹn pẹ̀lú ògo tọ́lọ̀ subhanahu wa ta'ala èèyàn náà ní ládàrú hajj tó lọ sí yẹn ni ọlọ́run ní tẹ́lẹ̀ kankan kù bẹ́ẹ̀ bá tún wá ró lé fún nínú àwọn ará alẹ́ tó ti dáadáa fún mójútó lẹ̀ onú onírúurú ládàá báyìí àfààní máàna khalafahu ìtumọ̀ khalafahu tó wá nínú hadithi wọ́n ní hu ba'dahu wa sara lahu biriayati fi ahlihi wọ́n ali ní pé ó dúró ní ipò rẹ̀ nígbà tí ò sí láyé tí ò sí travel lẹ́yìn náà ó wá jẹ́ àrólé fún nípa pé ó mójútó àlámọ̀rí ilé rẹ̀ kò jẹ́ kí ààyè kankan àwọn ará ilé ń wò màlá ó thirty eight من العبادات العظيمة في هذه العشر صلاة العيد nínú àwọn ìbádà ìjọsìn tó tóbi nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí òun náà ni ìrun Eid ثم التقرب إلى الله تعالى بالأضحية lẹ́yìn ká tó wá súnmọ́ Ọlọ́run tọ́lá rẹ̀ ga jùlọ ká sì jọsìn pẹ̀lú pé adú ẹran udhiya yẹni pé ẹran fún ọdún yìí wahuma min sunanil huda àwọn nǹkan méjèèjì ìkírun Eid àti ìdú ẹran ń bẹ nínú súnà súnà ọ̀nà àmà yẹnkú súnà tànàbí Muhammad sallallahu alayhi wa sallam qala Allahu ta'ala ọlọ́ntọ́lá arága jùlọ sọ báyìí fasalli li rabbika wanha kírun fún olúwa ọba rẹ kó sì gun ẹran tó nǹkan méjì ló wá ń bẹ salli li rabbik kírun Eid olúwa ọba rẹ wanha kó sì gun ẹran àbíkọ́ du ẹran so ìṣe méjèèjì níjọ ọdún yìí iṣẹ́ tó yẹ pé súnà tòjíṣẹ́ ọlọ́ọ̀bá ni súnà tó sì lágbára ni kódà àwọn àfáàmì pè ní ọ̀ràn àyàn nọmba 39 gbogbo ẹ̀nà sí lẹ́kọ̀ọ́ tí ó kí wọ́n ti ń sàlàyé fún wa táàtì tó máa gbọ́ àlàyé ní orí ẹ̀ pẹ̀lú ògo tọ́lọ́ subhanahu wa ta'ala nọmba 39 náà láàrin ọjọ́ mẹ́wàá yìí láti níbi irun wa àti gé èékánná wa fún ẹni tó bá gbèrò láti du ẹran fún oríhìyà ẹni bá láníyàn àti du ẹran fún ọdún yìí nínú súnà ní kókóraró kó má fọwọ́ kanrun rẹ̀ kó sì má gé èékánná nígbà tí oṣù yìí bá ti lé ìbáadatun tàbítàdé ó bí gòrò bí sàmsìn àkìrìyọ́mí min ṣáhárí zèlọ́fàdá yẹni pé ìkóraró kúrò níbi ká jírun àti ìkẹ́nẹ̀ yìí ìjọsìn kẹ́ni tó ṣe pé iye máa bẹ̀rẹ̀ látìgbà tí òòrùn bá ti wọ̀ ní ọjọ́ gbẹ̀yìn oṣù zolokada the last day of zolokada tóòrùn bá ti wọ̀ àgbọ̀rọ̀ fọ́kànnú mọ́ àtúbọ̀rọ̀ gé èékánná ìyẹn tẹ́ni tí ò bá di ẹran ẹni tí ò bá níbi ẹran tí ò láníyàn rẹ̀ ó lè máa ti gba àwọn nǹkan wọ̀nyí lọ. muslim báyìí pé idha ra'aytum hilala dhil hijja وأراد أحدكم أن يضحي فلا يمسك عن شعره وأظفاره Ànábì ní sallallahu alayhi wa alihi wa sallam nígbà tí a bá rí oṣù Dhul-Hijjah tẹ́nìkan ní ìsì láníyàn láti dú ẹran kó má fọwọ́ kan irun rẹ̀ mọ́ àti èyíkánẹ̀ kó má fọwọ́ kan mọ́ zada fi riwayatin hatta yudahi àlékún wá nínú ẹgbọ̀wá mi báyìí pé títí tí ó fi dú ẹran yẹn yẹni pé tó sòsòrò káàdà bá ti parí àbí tó ti róṣù báyìí àgbọ̀rọ̀ gérun mọ́ àgbọ̀rọ̀ gé èékánná mọ́ àwọn míì nínú àwọn àfa wọ́n sọ àwọn ọ̀pọ̀lọpọ̀rọ̀ asọ̀rọ̀ kan tí wọ́n ẹnìkan sọ bóyá lánàá bí ìjẹta ni nípa ọ̀rọ̀ yìí lẹ́yìn náà ọ̀rọ̀ táwọn àfa súnà tẹ́lẹ̀ tí wọ́n sọ láti sọ nípa ọ̀rọ̀ tí wọ́n sọ nípa irun gígé àti ìgé ìkánná yìí wallahu alam nọmba fọ́ọ̀tì afẹ́gbìyànjú láti parí ẹ̀ láàárọ̀ insha nọmba fọ́tì nínú àǹfààní tá a fọ́ àmúwá fún wa òun náà ní pé man arrafa ma yatlu hana alayhi ma yabdul àfààní ẹni tó bá ma nǹkan tí wá man arafa ma yatlu ẹni bá ma nǹkan tí wá hana alayhi ma yabdul yóò kéré lójú ẹ̀ yóò yẹpẹrẹ lójú ẹ̀ gbogbo tó bá ná tí ẹ bá ma nǹkan tí yẹn sọ tí yẹn wá gbogbo tí ẹ bá ń ná láti rí nǹkan yẹn nǹkan tí ó kéré ni kò ní jẹ́ nǹkan tí iwájú èèyàn ìtumọ̀ rẹ̀ ni pé nǹkan eh, gbogbo wàhálà tá a bá ṣe kò arafa man ẹni bá mọ̀ tí wọn hànà àlẹ́yìn máa nǹkan tó bá ná tó bá tó bá tó bá wàhálà tó bá ṣe lónìí tí wọn yóò yẹ lójú rẹ̀ commodity tọ́lọ́n tọ́lọ́n fẹ́ tà fún ni tọ́lọ́n fẹ́ tà fẹ́ gbà lọ́dọ̀ lọ́hùn nǹkan tó wà precious ni ó níye lórí ní tó níye lórí gan ni ala inna silatallahi aljanna ntọ́lọ́n fẹ́ fún wa commodity tọ́lọ́n tà fẹ́ rà oná aljanna falunubadir ilal amali ha so láàrin ijọ́ mẹ́wàá yìí àtìgbà tó bá lọ ká gbìyànjú láti sára lọ síbi àwọn iṣẹ́ dáadáa walinatub ila allahi ta'ala tawbatan nasuha káwa túbà lọ sọ́dọ̀ Ọlọ́run tó láàrẹ ga jùlọ ní ìtúbà tó má bi tarki dhunubi wal ma'asi nípa pé a pa ẹ̀ṣẹ̀ tì a gbé ìwà ẹ̀ṣẹ̀ àti ìwà ma'asi yapa tọlọ́run a gbé jù sílẹ̀ wàlì ìkìláìn wàlì ìkìláì anaha a dẹ̀ sí kí ni a bọ́wọ́ bọ́sẹ̀ kú níbi ìwà yapa Ọlọ́run àti ìwà ẹ̀ṣẹ̀ yìí wà nádàmì lẹ́yìn náà a sàbámà lórí àwọn ìwà ẹ̀ṣẹ̀ tá a ti wù yìí wàlà azmi àlà adìmìlà àwùdá a tún wá pinnu nípa pé a ní padà sí di ìwà ẹ̀ṣẹ̀ yìí má má àràjìdìl mazali ìlà ahàlìhà pẹ̀lú pé a dá nǹkan tá a bá fi sàbò sí fẹ́ntà bá sàbò sí fún a dá padà fún nǹkan zambi nǹkan na zambi mutaallikan bi àdàmì tó bá ṣe pé ẹ̀ṣẹ̀ yẹn ta túbá lórí ẹ̀ ó ní àṣepapọ̀ pẹ̀lú ọmọ ànábì Adam àfa sàlàyé fún wa nípa díẹ̀ nínú àwọn mọ́jẹ̀mú tuntun bá àwọn mọ́jẹ̀mú tuntun bá ta ti mà méje náà ni wọ́n ti máa kà fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà nínú ẹ̀ náà mú wáyé ma Allah afa ni ẹnì kọ̀ọ̀kan wa ká lo mẹ́wàá bẹ̀rẹ̀ dìlẹ̀ hijja tá a wà nínú ẹ̀yìn ká lo ní wa pẹ̀lú àṣepapọ̀ wa pẹ̀lú olúwa ọba subhanahu wa ta'ala yẹni pé àṣepapọ̀ wa kó jẹ́ àṣepapọ̀ tuntun nípa ìṣe dáadáa pẹ̀lú olúwa ọba wa tọ́lọ́ ọba wa sọ báyìí pé ya ayyuhal ladhina amanu tubu ila Allahi tawbatan nasuha asa rabbukum an yukaffira ankum sayyi'atikum wa yudkhilakum jannatin tajri min tahtiha al-anhar ọlọ́wọ́ bá mo pẹ̀yìn onígbàgbọ́ òdodo ẹ tí ìtúbá tó mọ́ ìtúbá tó mọ́ tí ò sẹ́sẹ̀ ń bẹ̀ mà àsárọ̀ bùkún máa ń yọ kásìrà á ń kùn sẹ́yìn àtìkù ó ṣeé ṣe àbí dájúdájú olúwa ọba yín yóò ha àwọn àṣìṣe yín kúrò fún yín wáyé ìdíkẹ́lá kùn jannatin tajiri min tahati hal anha yóò sì mú yín wọ àlìjánná táwọn akérèmọdò ń sàn ní abẹ́rẹ́ níta fáwọn gbọ́ àníyànjú mẹ́ni nígbà yín pé kò sónítọ̀ tí ò ní kùdìẹ̀kùdìẹ̀ ibi tá a kù sí kágbìyànjú láti tún àárín ara wa ṣe láti bẹ̀rẹ̀ mẹ́wàá tá a wà nínú ẹ̀ kátúbà lọ sọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn ẹsẹ̀ tó wà láàrin wa pẹ̀lú ọlọ́run kátúbà ọlọ́run kò ẹ̀jẹ̀ wa ẹ̀ṣẹ̀ tó wà láàárín wa pẹ̀lú ẹ̀dá kágbìyànjú láti bọ́ kò ní ọrùn wa nípa ìdá ákì rẹ̀ padà fún so ká wá bẹ̀rẹ̀ dáadáa láàárín wa pẹ̀lú ọlọ́run subhanahu wa ta'ala number forty one min sikihil muslim an yajma'a fi hadhihi بين الإبادات الخاصة به كالذكر والصلاة والإباد والإبادات والأعمال الصالحة ذات النفع المتأدي ليزداد نفعه ويعظم ثوابه ọ̀nà ni afáàní nínú àgbọ́yé tí ń bẹ fún mùsùlùmí táàfìmọ́ pé ẹni yìí ẹni tó gbàgbọ́yé ni nínú àwọn mẹ́wàá yìí tá a wà níbẹ̀ yìí ká gbìyànjú láti kójọ láàrin àwọn ìbáàdà tó jẹ́ pàtó àwọn ìbáàdà kan bẹ̀tẹ́ pé pàtó ni láàrin oṣù yìí àmì láàrin mẹ́wàá yìí àwọn ìbáàdà kan sì bẹ̀tẹ́ pé ìbáàdà tó ààmù ni mẹ́wàá yìí bẹ́ okùn sí mẹ́wàá yìí àwọn ìbáàdà tó wà ní kábíyèjì láti papọ̀ ká máa ṣe wọ́n gẹ́gẹ́ bí àwọn àkàrà àti irun àtàwọn ìbáàdà míì náà àtàwọn ọṣẹ́ dáadáa tó yẹ pé ó ní àǹfààní ní àwọn àǹfààní tó lóǹkà bákanáà ká lè bá lékún nípa àǹfààní táàrí nínú àwọn ọjọ́ yìí lẹ́yìn náà kó lè bá jẹ́ kí ẹ̀san wa kó tóbi àbí kẹsàn wa ó pọ̀ sí nọmba 42 al'amalu salihu fi hadhihi al'ashr wajtinabu al-ma'asi yurabbi al-muslim ala ta'zim sha'air wa hifz hududihi fahiya ashrun fi shahrin haram afá ni iṣẹ́ dáadáa láàrin ijọ́ mẹ́wàá yìí bákan náà ìjìnà sí àwọn ìwà ẹ̀ṣẹ̀ ìwà àyapa ọlọ́run ọba yóò máa tírẹ́nì mùsùlùmí yóò máa jẹ́ tírẹ́nì fún mùsùlùmí láti máa gbé ọlá fún nǹkan tó jẹ́ nǹkan ọ̀wọ́ títọ́lọ́run ọ̀nkan ọ̀wọ́ ẹ̀sìn lẹ́yìn náà yóò máa sọ níbi àwọn ààlà tí ọlọ́run là kalẹ̀ àbí ààlà tó wà fún àlámàrí ẹ̀sìn eléyìí Ojojo mewa, abi àbí ninu nínú àwọn owo, osu owo osu muharram so mẹ́wàá bẹ̀rẹ̀ ni ninu àwọn osu owo yi. gbogbo àwọn osu owo yòókù kò sí oṣù kan tó ní spẹsítíkì jọ mẹ́wàá tó ní ọlá yi. ramadan osu ńlá ni àmọ́ kò sí láàrin àwọn osu ọ̀wọ̀ àwọn osu ni rajab onìkan ló osu keje ni oṣù kọkànlá then a ní zolahijja oṣù kejìlá lẹ́yìn náà oṣù àkọ́kọ́ nọdún náà ní muharram bó tiẹ̀ jẹ́ pé muharram ọjọ́ kẹsàn muharram òun náà ní ọlá àmọ́ kò tó ọlá títí ọjọ́ mẹ́wàá títí zolahijja ọjọ́ kẹsàn muharram náà amínú sọ́ọ̀rẹ́ muharram náà ní ọlá bẹ́ẹ̀ àwọn ọjọ́ mẹ́wàá rẹ̀ gẹ́gẹ́ bá fà sọ̀rọ̀ nínú àwọn sálàf aláwọn ya àwọn yẹn sí máa àmọ́ kò gbogbo ẹ̀ náà kò sí ìka tó tó mẹ́wàá títí ìbẹ̀rẹ̀ títí yẹn nínú gbogbo oṣù ayé àwọn ọjọ́ yẹn wallahu alam so àfáàní àwọn ọjọ́ wọ̀nyí waqad qala ta'ala fil ashhuril hurum Allah subhanahu wa nípa àwọn oṣù ọ̀wọ̀ yìí fala ẹ má nínú wọn fẹ́mi ara yín gbogbo oṣù ọ̀wọ̀ gbogbo oṣù fẹ́mi ara wa nínú ẹ̀ nípa ìwọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn oṣù ọ̀wọ̀ náà tó sọ wọ́n yẹn tún wá lágbára gan lẹ́yìn àtijọ́ mẹ́wàá ìtún wá lágbára tó ń fi sọ̀rọ̀ ẹni pé ká tí ó bá ká padà sọ́dọ̀ ọlọ́run so that yóò wá jẹ́ training fún wa táàfin máa bá lọ lẹ́yìn rẹ̀ wa qala ta'ala ọlọ́run tó sọ báyìí pé dhalika wa man yu'azzim sha'a'ira Allah fa innaha min taqwal qulub eléyìí rí bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá gbé ọlá fún nǹkan ọ̀wọ́ tọwọ́rọ̀n ọlọ́run irú nǹkan báyìí ń nínú ìpayà ọlọ́run tọkàn yẹn ni pé ọkàn tó páyà ọlọ́run ọba nìyẹn وقال تعالى ذلك ومن يعظم حرمات الله فهو خير الله فهو خير له عند عند ربه eléyìí rí bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá gbé ọlá fún ọ̀wọ̀ ọ̀tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala báyìí olóore fóńtọ̀hún lọ́dọ̀ olówó ọba rẹ̀ nọmba 43 al'amalu salih fi hadi al'ash wa tazawwur fihi min at-ta'at wa al-khairat wa istimsar al-munasaba الذي التي لا تتكرر في الآن هو خير التربية للنفس على ساعة الله تعالى وزيادة الإيمان ليكون ذلك دفعا للعمل طول السنة نما قلت لفاني شواري إستسدادا ní àwọn ọjọ́ mẹ́wàá yìí wọ̀tọ̀sọ́gbòdò fi àti pé ká tún wọ́n máa lékún nínú iṣẹ́ dáadáa yìí àwọn iṣẹ́ dáadáa kan bẹ kò sígbà tá a lè rí ṣe àtijọ́ mẹ́wàá yìí àwọn èyí tàà ti ń ṣe tẹ́lẹ̀ nàká tó wá sàlékùn láàrin jọ́mẹ́wàá yìí nínú àwọn ọ̀tẹ̀ láṣẹ ọlọ́run àtàwọn oore tó wà níbẹ̀ wastismar hali mọ̀ lẹ́yìn náà káká èso yẹni pé ká lo àsìkò yìí mọ̀násábà yìí yẹni pé àsìkò tá a wà ń bẹ̀ ìṣesí yìí kéyìn ká èso rẹ̀ ká gbìyànjú láti jẹun tí ó ká èso rẹ̀ èso yẹ pé látàtà kára fìlà ààbò kèé rìsíìtì ara rẹ̀ nínú ọdún láàrin ni ẹni ọlọ́ba ní kó achieve ó sórí ire ó ti rí àǹfààní ẹ̀ náà amẹ́ni tó bá ti miss ó ti miss ẹ̀ nìyẹn àfẹnutọ́lọ̀ bá ní ìmí òtò bá láyé lókù látàkàrà filan kèérì tí ti ara rẹ̀ nínú ọdún kan látòjúwe ẹ̀yẹ wo àwẹ̀ àyàmùnìbí àwẹ̀ ọjọ́ funfun ìmáàrì tí ti ara rẹ̀ ní gbogbo oṣù filan àǹfààní wà ń bẹ̀ náà ìmáàrì tí ti ara rẹ̀ àwẹ̀ mondays and thursdays ìmáàrì tí ti ara rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn aṣẹ́rì míì àmá irú àsìkò yìí kìí repeat kò sínú oṣù ní ìsìn ẹ̀sìn lè rí tó ju oṣù tá àwọn àmì lọ oníláàsì ní ọjọ́ kẹsàn-án rẹ̀ afáàní kìí para kìí padà wá nínú ọdún kó wà kẹ́rù tẹ́rẹ̀bíyàtì lè nafsin ala ta'ati Allahi ta'ala káwá tírẹ̀nì ara wa láàrin irú àwọn ọjọ́ báyìí àbí láàrin irú àwọn àsìkò báyìí àfáàní olólóore jùlọ tẹ́rẹ̀bíyà ní tírẹ̀nì tí yẹn máa ṣe fẹ́mi ara rẹ̀ láti máa tẹ̀lé àṣẹ sọ́lọ́ọ̀ gbogbo ọjọ́ mẹ́wàá ìkíyè sọ pé ah, kò síjọ́ kan tí èmi ní máa kí tààjù rákà mọ́kànlá mọ́kànlá ní máa kí màá sì máa farabalẹ̀ kí kakẹ́ tó gùn lórí ẹ̀ à ah, gbogbo ọjọ́ mọ́kànlá ẹ̀ àmì ìjọba ìwà ìyàfọ́wán kò síjọ́ kan tí èmi ti tẹ̀lé àwọn sọ̀rọ̀ kùrà kò síjọ́ kan tí èmi ti sàdákà kò síjọ́ kan tí èmi ti dáadáa tó bí mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so training ni tó jẹ́ pé yóò wá fún wa ní agbára tó máa ṣe lọ lẹ́yìn ọjọ́ mẹ́wàá yìí liyakuna zalika daf'an lil amali tiwal asana so ìṣe báyìí yóò wá mú ni láti jẹ́ pé èyí ó ti wá máa ṣiṣẹ́ dáadáa throughout ọdún yẹn ní ìparí nọmba forty four àǹfààní zawjatuna wa awladuna amanatun fi àhánákìnà sẹ́rí àwọn àyàwó wa àtàwọn ọmọ wa àmánà ni wá lọ́rùn wa àmánà ni wọ́n jẹ́ ọlọ́run gbé wọn kọ́ wa lọ́rùn ni àmánà náà jẹ́ fún wa wọ́n fi hadith nínú hadith tí A òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam sálàyé fa tí imam bukhari gbà wá anábì ní kullukum ra'i wa mas'ulun an ra'iyatihi gbogbo yín pátápátá la dáranjẹ jẹ, ní ìbàyí náà ni pé afin lójúṣe afin ní responsibility wa mas'ulun an ra'iyatihi ẹni kálukú á sì dílére nípa nǹkan tí ń dáa jẹ responsibility ta fún ojúṣe a gbé kìyàmà so ní fi tarbiyati aulada auladina ká wá gbìyànjú láti fún ọmọ wa ní training ká fún ọmọ wa ní tarbiya aláṣàzímẹ̀ hádìhìlà aṣù láti gbí ọlá kújọ mẹ́wàá so kó mọ́já wà nìkan bá wa tí ń tí gbìyànjú tàn ṣiṣẹ́ rí àwọn náà encourage wọn láti ṣiṣẹ́ rí àwọn yìí kódà àwọn ọmọ tí ò encourage àwọn náà láti jẹ́ fún àwọn ṣiṣẹ́ rí àwọn bá lè gbàwẹ̀ kan gbàwẹ̀ tó bá lè gbààwẹ̀ ká engage wọn pẹ̀lú àwọn ṣẹ́rẹ́ àwọn àkáàrí yẹn àwọn tìláwà tó Qur'an ìṣe dáadáa ká jẹ́kùnmọ̀ ìpé àgbọ̀rọ̀ parọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó tá bá ti ń train wọn nírú àwọn àsìkò báyìí yóò máa jẹ́ kí ni ẹ̀kọ́ fún wọn tásìkò ìbá tiẹ̀ lọ́gán wọn yóò lè wà pẹ̀lú wọn àfáàní kájíkà náà mọ́ ọlá tí ń bẹ fún ọjọ́ mẹ́wàá yìí wọ̀tàrígìbìkìn fi sọ á fi hà lẹ́yìn àká ṣe wọ́n lójú kòkòrò ká máa gbẹ wọ́n lóúnjẹ láti máa tẹ̀lé àṣẹ tọ́lọ́run nínú àwọn àsìkò wọ̀nyí wọ̀tàmùrí ni him alazali ká wá fún wọn ní training lórí eléyìí wọ̀bàyánu fadùlì hà ká máa ṣe àlàyé ọlá tí ń bẹ fún àwọn àsìkò yìí fún wọn kọbùlà jòkó lè hà síwájú kásìkò yìí tó wọlé gan òbí dáadáa á máa ẹja múra fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lákòjì bí rọmọdọ́n bá ń bọ̀ á sì tí wọn dáhùn á máa bá wọn sọ̀rọ̀ kásìmọ́lá ti ń bẹ́ńbẹ́ irú àsìkò báyìí náà á máa bá wọn sọ̀rọ̀ àti gbogbo àwọn àsìkò ọlá náà lè yẹsẹ̀ ìdò kọ́ lè bá àpètí ẹ̀kùn wà á nà kó na kódò wa tẹ̀lá fún fita àzínì ha èyí tó wá ga jù lẹ̀ àfààní káwa náà káwa jẹ́ ìkọ́sí fún wọn ká jẹ́ ìkọ́sí dáadáa fún wọn nípa ìgbọ́lá fún àwọn ọjọ́ wọ̀nyí àbáwọn àsìkò tó bá rí báyìí tìrípàwà òbí àwa là a jẹ kúdùwà fáwọn ọmọ wa ní táwa bá ń ṣe náà làwọn ọmọ mọ̀ rí àwa tá ń pa àwọn ọmọ sí nǹkan wọn wá di pàwà náà ò sí àánú ọmọ yẹn náà ò ní ṣe àwa fi wa ìwà wa nínú ilé lákọ̀ọ́kọ́ fi bẹ̀rẹ̀ nǹkan yìí ọmọ yẹn náà ń wà máa kọ́ sí wa ẹ wà ọmọ kéékèèké nígbà míì kódà ní ká ṣe nǹkan tí bàbá wọn ń ṣe tí màmá wọn ń ṣe tí wọn ń ṣe àti bẹ́ẹ̀ ọmọ náà máa ń ṣe ọmọ kéékèèké báwọn so ìṣesí wa àwa gaga lákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ láti fi kàn wọ́n lẹ́kọ̀ọ́ àfáwa ní falẹ̀gẹ̀ní ma tàlẹ̀gẹ̀ní ma wàlẹ̀ amal amal kọ́bùlà nìzúlù àjẹl àfáwa ní ìkọ́rọ̀ ìkọ́rọ̀ yàní ìkó ọ̀rọ̀ ogun àbí ìkó ogun tó ju ìkó ogun lọ lẹ́yìn náà iṣẹ́ tó ju iṣẹ́ lọ àbí iṣẹ́ rẹ pé ó lọ́lá jùlọ ká gbìyànjú náà ni pé ká kọ́ ọ̀rọ̀ ogun ká kọ́ ogun ká dẹ̀ ṣiṣẹ́ síwájú kí àsìkò tó dé yẹn ni pé ká gbìyànjú fún àwọn nǹkan tó yẹ ká gbìyànjú fún tóra ká kó ọ̀rọ̀ ogun yẹn lẹ́yìn náà ká ṣiṣẹ́ tó yẹ ká ṣe á síwájú kí àsìkò tí àníbíṣẹ́ ẹ̀ ti kó tó dé mọ́ so ní ìparí àfààní nasalaha an yuwaffiqana wal muslimina ila ijtinami mawasimil khayr à ń sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run kó fi wá ṣe kò ń gẹ́ ìyẹn àfáà wa Muhammadu Salih al tó kó àwọn ọ̀rọ̀ ìjọ ó la bẹ́lọ̀ kó fi wá sí kò ń jẹ́ àwọn náà ń bẹ̀lọ̀ ń ta kàtíra iná kó fà wà náà sí kò ń jẹ́ wálé mùsùlùmí àti gbogbo mùsùlùmí lápapọ̀ ìlàjì ti náà mímọ̀ wá sí malakai láti kó ọ̀rọ̀ àwọn season tó jẹ́ season tó rí báyìí àwọn àsìkò rí kálíbà kó ọ̀rọ̀ tó wà nínú ẹ̀ bóò láti ọ̀rọ̀ rẹ̀ wọn náà ní ká gbìyànjú láti ṣiṣẹ́ ẹni tó yẹ ká ṣe nínú ẹ̀ wa an yu'inana ala zikrihi wa shukrihi wa husni ibadati ibadati lẹ́yìn náà kọ́lọ̀ wá ràn wá lọ́wọ́ lásìkò tá a wà ń bẹ̀rẹ̀ àwọn àsìkò ọlá àtàwọn àsìkò míì náà láti máa ṣèrántí rẹ̀ lẹ́yìn náà káàsì jẹni tí ó mórí sí láti máa dúpẹ́ fún lẹ́yìn náà kó ràn wá lọ́wọ́ lórí èyí tó dáa jùlọ nínú àwọn ìjọsìn rẹ̀ atọ̀rọ̀ báyìí lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala walhamdulillahi rabbil alamin ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba gbogbo ẹ̀dá eléyìí ni ìparí tíra tí àfa àkójọ tó sọ ní arba wa arbaun arba'atu arba wa arba'ina sa'ida fi ashri dhil hijja àfa àtúkójọ náà ni muhammadu salih al ọlọ́mba san àfa àlẹ́sùn lórí àfa dáadáa làfa náà níbẹ̀ náà àwọn àfa àtàǹbẹ̀ láyé lónìí àwọn náà kó ọ̀pọ̀lọpọ̀ tíra tí dẹ̀ ń ṣe àwọn ẹrúsìn ọlọ́ọ̀bà ní àǹfààní ọlọ́mba lọ́rẹ̀ ní àǹfààní àbá ṣe dáadáa fún un wá fáwọn náà ní màá lálùbáríkà àwọn àǹfààní tó kójọ fún wa yìí ọlọ́mọba àti sínú mizana hasanati rẹ̀ kó bá fi ní ọmọ àlìjẹ́nà àwọn náà ta wá kà jẹ́ ká lè múlò kó fi sínú mizana hasanati tiwa náà kójó wúlò fún aláyé kó wúlò fún aníjọ́ gbèǹdé alikiyama asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. mo rò pé ká dúró mẹ́rin ọjọ́ ti lọ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk kéèyàn lọ fáwọn àbí kó máa ma gé rẹ̀ eléyìí kò sábúrú mẹ́ kò sí bẹ́ẹ̀ yóò ṣe kódà bẹ́ẹ̀ yóò ló kóòmù tí máa ń wẹ̀ gan irun rẹ̀ ó máa já ọ̀fun so níta àtẹ ni pé kéèyàn máa mọ̀ gẹ̀lẹ̀ èékánná yẹn ó gé fúnra rẹ̀ àbí kíní kan ṣe bí ọwọ́ yẹn ṣe pé ń dá yẹn láàmú dandan ni ká gé yẹn kúrò lẹ́yìn náà ká sì mọ̀ pé yẹn súnà ni haramu haramu ni ní àbí ń kó mu àbí ń wẹ̀ tí ń rẹ̀ bá já kò sí aburú kankan mẹ́ wallahu a'lam subhanaka allahumma wa bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu